Pekin. This message, now the Federal Ministry of Health and support from American people carry and come. pẹ̀lú ninety eight point five fm ilé akéde lóríta Abáṣọ̀run nílùú Ìbàdàn a kú jímọ̀ tòní jímọ̀ olóyin ni yóò jẹ́ fún wa ṣé dáadáa la bá yín ìmọ̀ wa ò máa kún ni o láyọ̀ àti lálàáfíà ló kọ olóòtú ètò ìtinú adé àtọyọsóyè èmi ọmọ yín moshood abib abiola fi ń kíyín káàbọ̀ sórí ètò bàọ́lọ́jì ní yorùbá fún tòní orí wa ò ní í gbóró ọpọlọ wa ò sì ní í jọba èmi nìkan kí mo wá gẹ́gẹ́ bí ìṣe wa. o lè dárìn. ajá ìrìn kíkolokolo rẹ̀ gbẹ́yìn ewu ẹ̀rí ẹnìkan tó kàn rẹ̀ mọ́ ìṣòro bó ṣe rí nù wọ ìwọ náà kí àwọn ará lè. ẹ kúrò lẹ́nu gbogbo tó ń gbọ́ ìkànnì olóòlì nineteen point five fm ẹ káàbọ̀ sórí ètò bàọ́lọ́jì ní yorùbá níta ti máa ń dára wa lẹ́kọ̀ọ́ bàọ́lọ́jì lédè yorùbá orúkọ tèmi ò yí padà ọmọ yín náà ni samuel ọmọ ajayi tó ń kéńké ẹ káàbọ̀ biology ní èdè yorùbá tó sọ ohun mo rántí àwọn tí mo pàdé ní àárín ọ̀sẹ̀ tí a fẹ́ lò tán yìí bàbá ní biology ní yorùbá láàbí wọn ó sì gbójú wọn ó ṣe bá náà yá sí yẹn possible ni hmm. tó ṣeé ṣe kéèyàn ṣàlàyé biology ní èdè yorùbá nìyẹn ó ṣeé ṣe. ẹ ṣe o sọ fún wa pé kán tí mi ti rí bẹ́ẹ̀ lè náà ah so àwa ni àkọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ lórí ìṣòro mu ìkànnì olúyọ̀lé fm nìkan lẹ̀ sì ti lè gbọ́. bẹ́ẹ̀ ni o. ṣe é rí lọ́sẹ̀ tó kọjá la parí tọ́píìkì kan tó ní í ṣe pẹ̀lú ìyípo mọ̀dùnmọ̀dùn ìpele kan bẹ̀ la parí ṣùgbọ́n ká tó wá mẹ́nu bà tọ́píìkì tí abẹ́ lónìí abẹ́ ìyípo mọ̀dùnmọ̀dùn náà ní tọ́píìkì yìí wà o àti ìkó ń bẹ̀ nutrient cycle in nature. ìyípo mọ̀dùnmọ̀dùn àti ìkó ń bẹ̀ abẹ́ rẹ̀ náà ní tọ́píìkì tá a fẹ́ ṣàlàyé lónìí wa ṣùgbọ́n ká tó wá sọ tọ́píìkì tá a fẹ́ ṣàlàyé lónìí tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ facebook facebook.com slash olúyọ̀lẹ̀ ninety eight point five fm facebook.com slash olúyọ̀lé ninety eight point five fm lẹ́fì máa wà kétékété tó bá jẹ́ kàn ní abẹ́yẹfò twitter ni ẹ twitter.com slash olúyọ̀lé fm àbí kẹ́ẹ̀kan tẹ at olúyọ̀lé fm gbójú orí google ẹ tẹ̀ sí yóò gbé wá ẹ lè máa wà kétékété láti ń dábí ẹnu tá à ń rọ̀ bí òwe kódà gbogbo aṣọ ìyípo mọ̀dọ̀mọ̀dún tí sàmú wọ̀ gbogbo aṣọ náà ní yípo lọ́rùn sàmú torí kìkì ìyípo mọ̀dọ̀mọ̀dún lábẹ́ ṣàlàyé gbogbo ẹ̀ lẹ́mọ̀ wò kétékété facebook.com slash olúyọ̀lé ninety eight point five fm òní ẹ tẹ̀ sí ká fún yín láǹfààní láti tẹ̀ sí orí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ yín à ẹ káàbọ̀ padà sórí ètò bàọ́lọ́jì ní yorùbá lórí ìkànnì olúyọ̀lé ninety eight point five fm orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni mashood abid abiola ṣe é rí lọ́sẹ̀ yìí tọ́pìkì tó wà lábẹ́ ìyípo àwọn mùdùnmùdùn láti inú ilẹ̀ bọ́ sórí afẹ́fẹ́ bọ́ sójú ọ̀run àti láti iná ojú ọ̀run bọ́ sónú afẹ́fẹ́ bọ́ sínú ilẹ̀ bí nǹkan ṣe ń yípo ni láti inú ilẹ̀ yóò lọ sáà àárín lójórí afẹ́fẹ́ yóò sì bọ̀ sí ojú ọ̀run láti ojú ọ̀run yóò bọ̀ sórí afẹ́fẹ́ yóò sì wá sí inú ilẹ̀ náà ní báyìí tọ́píìkì wo wá fẹ́ ṣàlàyé lónìí gan-an. carbon and water cycle. ah carbon and water cycle iyún ní ìyípo ẹ̀la èédú àti ìyípo omi bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni wọ́n ń pè lẹ́la èédú ẹ̀la èédú là ń pè ní carbon tó bá wá ti wà ní afẹ́fẹ́ a máa pè ní òyì edú hmm. ẹni kí ló dé tá a fi ń pè ní ẹ̀là edú àti òyì edú ìdí tá a fi ń pè bẹ́ẹ̀ ni pé kì í ṣe pé ó dúdú báwọn o ṣùgbọ́n àrùn èédú ni ẹ̀là yìí tá à ń pè ní hmm. carbon hmm. kò sí èédú tí ò jẹ́ eighty percent carbon yes bó ṣe rí nu kò sì síbi tẹ́ ẹ ti lè wá ìpè rẹ̀ ní Yorùbá ẹ̀là èédú àbí òyì èédú náà ń pè carbon ṣe wá rí carbon yìí ó mọ̀ ìwúlò lọ́pọ̀lọpọ̀ hmm. kódà ń bẹ nínú afẹ́fẹ́ bó ṣe wà nínú afẹ́fẹ́ bẹ́ẹ̀ ni ó wà ní gbogbo ibi tí a bá ń lọ kódà ó wà tíntín rẹ̀ wà lára àwọn èèyàn torí tó bá pọ̀jù a máa di májèlé bẹ́ẹ̀ni jẹ́ ìyó lè mí dáadáa ẹ wo nǹkan tí silencer mọ́tò ń tu síta pópópópópópópó kábọ́ọ̀nù náà ni bó tiẹ̀ ṣe pé kábọ́ọ̀nù tiẹ̀ carbon monoxide ni. bẹ́ẹ̀ni ṣùgbọ́n kábọ̀nù náà sì ni ẹ̀là èédú náà ni ṣé wàá rí ẹ̀là èédú tá à ń sọ yìí kí ni àwọn ìwúlò rẹ̀ tó fi gbọ́dọ̀ mọ ayépo ní agbègbè wa ara ìwúlò kábọ̀nù ni pé ó wà lára àwọn èròjà tí àwọn ewéko fi máa ń pèsè oúnjẹ tó lágbára tá à ń pè ní glucose mm-hmm. glucose náà sì ní fáwa náà lágbára mo ti wà ń bí tí n tí jẹun ọ̀sán yìí glucose mi sì ń gbé mi tí mo fi lè sọ̀rọ̀. o láìkó oúnjẹ ó ṣe jẹ́ pé oúnjẹ ló máa ń fi ń ṣàpẹrẹ. Ah, ìwé ìròyìn bẹ́ẹ̀ mi ṣe gbẹ ni ká wá polówó ọjà lórí ètò wa náà lẹ́nu òbí mi gbẹ tá a fi lè máa jẹun ọ̀sán dáadáa kí wọ́n sì wá sonígbọ̀wọ́ wa. sẹ́rí kábọ́ọ̀nù ni ó jẹ́ èròjà tó jẹ́ ìgbàǹkangbì nínú glucose òun sì ni ó ń pèsè glucose tí photosynthesis bá ń wáyé ẹ̀là èédú ni kábọ́ọ̀nù bó wá ni kábọ́ọ̀nù ṣe ń wáyé gan-an ṣe é rí tí àwọn nǹkan abẹ̀mí tí wọ́n bá kú bíi ewéko àti àwọn ẹranko tí wọ́n bá ń jẹrà àwọn nǹkan tó mú nǹkan jẹrà. àwọn yẹn ni decomposers. bẹ́ẹ̀ ni Sàámú àwọn nǹkan tó mú nǹkan jẹrà yìí àwọn ni wọ́n ń tú ẹ̀là èédú sínú yèèpẹ̀ hmm. tí wọ́n bá ti wá tú ẹ̀là èédú sínú yèèpẹ̀ yèèpẹ̀ ò lè yóò wá lò pẹ̀lú ìrànlọ́wọ́ gbòǹgbò àwọn ohun ọ̀gbìn gbòǹgbò àwọn ohun ọ̀gbìn pẹ̀lú òrùn ìní ó jẹ́ kí ó pèsè glucose tó bá ti wá pèsè glucose àwa ò débẹ̀ á gé ewé á jẹ àwa náà ti rí glucose lára ewé bákan náà bí àwọn ewé ṣe ń ní àwọn náà máa fi ẹ̀là ìdú yìí sínú afẹ́fẹ́ respiration hmm. tí wọ́n bá ti fi ẹ̀là ìdú yìí sínú afẹ́fẹ́ yóò bọ̀ sínú afẹ́fẹ́ láti ibi èémí àwọn èèyàn náà torí ní táwa náà mí síta Carbon wà ní ara rẹ̀ àwọn ọ̀nà tí kábọ́ọ̀nù ń gbà wáyé nù o ìjẹ́ra death and decay or putrefaction ó wà lára àwọn ọ̀nà tí ẹ̀la èédú ń gbà wáyé bákan náà respiration èémí síta àti sínú ó wà lára àwọn tí ń fi kábọ́ọ̀nù sínú afẹ́fẹ́ àlàyé tó pọ̀ sí lórí ẹ̀la èédú tá ní ìyípo carbon yìí carbon cycle kí ni ìdí tálàyé òfin pẹ̀ lórí ẹ̀ ni pé kò ṣe kìí ṣe nǹkan tó tóbi rájájá bíi ẹ̀la òyìn ilẹ̀ tá a ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá. àyẹ̀ nitrogen side. bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá rántí ẹ̀rí pé òyìn ilẹ̀ tá a ṣàlàyé ìyá sọ pé seventy nine percent ní òyìn ilẹ̀ bẹ́ẹ̀ni tó wà nínú afẹ́fẹ́ seventy nine percent àádọ́rin àti mẹ́sàn-án ọ̀kàndínní ọgọ́rin ọ̀kàndínlọ́gọ́rin ogún mẹ́rin eighty minus one seventy nine mo ti kọ́ yín yorùbá bá wọn. yàdínwẹ̀. bẹ́ẹ̀ ni sàmú <laughs> ọ̀kàndínlọ́gọ́rin ó ní à ń pè seventy nine ó ní òṣùwọ̀n òòyì ilẹ̀ nitrogen nínú afẹ́fẹ́ kí wàá ní òṣùwọ̀n ẹ̀là ìlú gan nínú afẹ́fẹ́ sàmú. Mm, that is zero point zero four zero four percent. zero point zero four percent ẹ̀rí pé jọjọ kódà kò dé owó kan zero point zero four percent òun ni òṣùwọ̀n ẹ̀là ìdó nínú afẹ́fẹ́. ó dẹ̀ wúlò. ó sì wúlò kó sì rọra rí kínkínní o tó bá ti pọ̀ jù ẹ mọ̀ jẹ́ ntàn yín jẹ yóò fa wàhálà ni o èèyàn ní ilé mi dáadáa mọ́ o kò gbọ́dọ̀ jù bá ń lọ kò jù bá ń lọ lórí àlàyé ẹ̀là ìdó ìyípo ẹ̀là ìdó carbon cycle la ṣàlàyé òun á wà bọ́ sí ọ̀gbágádé tọ́píìkì wa gan ìyípo omi. water cycle omi kún gbogbo ara tèmi náà bí mo ṣe wà yìí. Ah, kò sẹ́ni tí ò lómi lára. bẹ́ẹ̀ ni Sàámú tiẹ̀ lómi lára ó kí tọ́pọ̀ ni bíi tí ìtò lálàáfíà ni Sàámú ṣe rí olómi la water cycle kí gan la ń pè lómi gan. Hmm, hmm, hmm. water is a gift of nature. Hmm. ní chemistry a fún ní formula kan a pè ní H2O that is water àti pé pàápàá a tún ní oríṣiríṣi omi we have rainfall ìyẹn tí ó ń ti òjò wá hmm. a ní ìta máa ń fi dóró fa nínú kànga hmm. a tún ní ètò máa ń sàn ìyẹn river tó hmm. oríṣiríṣi ló wà. kò ṣe sàmú mo jù béèrè ń sin mo ní kí ní jó mi gan mo ò béèrè omi là ń yẹn <laughs> omi làbò omi làbò mú sẹ́rí ìbéèrè tí sàmú dáhùn ẹ̀yìn fún yín ní pàbàǹbà yorùbá àbá padà dé láti òkè lọ́hùn afẹ́dátẹ́mùgbé ẹ̀mí ìlọgbẹ̀rẹ̀ kan orí ètò bàọ́lọ́jì ní Yorùbá náà lọ́wọ́. káàbọ̀ padà sórí ètò biology ní yorùbá a ní adátọ́mì bẹ́ẹ̀ ní òkè lọ́hùn tá a lọ o ṣe rí Sàámú sọ pé water is a gift of nature èyí túmọ̀ sí pé ẹ̀bùn orí ilẹ̀ òun omi jẹ́ omi ìwámi bó ṣe jẹ́bùn orí ilẹ̀ yìí àwọn onímọ̀ wádìí jùlọ fún ní orúkọ mi ìtàn pé ní H2O mhm. èyí ò túmọ̀ sí pé òyì omi méjì hydrogen òòyì iná kan oxygen kan H2O hydrogen méjì oxygen kan ni omi ní oríṣiríṣi ọ̀nà wà la lè gbà rí omi tí Sàámú sọ pé ìmí ìwà tó jẹ́ omi òjò ìmí ìwà tó jẹ́ well ṣé ẹ rí omi òjò wà rainfall rainwater, water omi inú kànga wà well omi inú ọ̀sà wà sea omi inú òkun wà ocean omi inú sẹ́lẹ̀rú omi sẹ́lẹ̀rú wà spring là ń pè sẹ́lẹ̀rú ní Yorùbá omi adágún wà ìyẹn ò ní léèkì oríṣiríṣi ọ̀nà la lè ti gbà rí omi láti orísun ṣùgbọ́n gbogbo wa ló ní gbà wáyé ọ̀run ló ní gbà wáyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ jáse ń ti ọ̀run bọ̀ wá sí ayé ṣùgbọ́n bómi ṣe wá ń wá látọ̀run yìí omi ò lè wá látọ̀run láìsí pé lẹ́ran ọ̀run lọ́wọ́ láti yí omi padà sí òkè bó wá nílẹ̀ ṣe ran ọ̀run náà lọ́wọ́ ìpele oríṣiríṣi ni omi ń gbà yípo agbègbè wa gbẹ̀mí gan ṣe wà nù yàrá agbára yìí omi ń yípo láti ara mi bí mo ṣe ń sọ̀rọ̀ láti mú mi omi ń jáde láti ẹnu mi omi ń jáde mi ò mi ò. o ò lè rí <laughs> ah, a ṣàlàyé ìdí tó fi lè rí lórí mobalogy ní yorùbá àwọn ìpele wa lè nígbà yípo gan nínú afẹ́fẹ́ lórí ilẹ̀ bọ́ sójú ọ̀run àti látojú ọ̀run wá sínú afẹ́fẹ́ àti bọ́ sínú yẹ̀pẹ̀ padà sánú àwọn ìpele wo ni wọ́n ń gbà. ẹ a pín ìpele yìí sí sí márùn-ún hmm alákọ̀ọ́kọ́ evaporation hmm. ẹlẹ́ẹ̀kejì transpiration hmm. ẹlẹ́ẹ̀kẹta òun la pè ní respiration. gbogbo ẹ ti à ń sàn báà tó lórí tó ní láti ní fi ń sàṣà <laughs> mẹ́ta lórí dágbọ́ ní ìdí tó jẹ́ evaporation transpiration respiration ẹlẹ́ẹ̀kẹrin o ní condensation. Ah, ó tún sàn. ẹ ó tún sàn. ìwé ẹlẹ́ẹ̀karùn-ún. ẹlẹ́ẹ̀karùn-ún o ní infiltration. sísàn náà ni mẹ́rẹ̀ẹ́rẹ́ àrùn. àwọn kan tó máa ń pè é infiltration yẹn wọ́n sì máa ń pè ní percolation. gbogbo ẹ̀ náà ló sàn sàn sàn evaporation ni Sàámú kọ́kọ́ sọ lálákọ̀ọ́kọ́ tó jẹ́ pé lè bómi ṣe ń rìn kí là ń pè ní evaporation gbogbo wa là ń fọṣọ tá à ń sasọ gbogbo wa ni a máa ń kó aṣọ wa síta sínú òun kò lè gbẹ ìgbẹ́ omi láti orílẹ̀ ayé òun là ń pè ní evaporation sẹ́rí tómi bá ti wá gbẹ yìí yóò darapọ̀ mọ́ eérú omi tó wà nínú afẹ́fẹ́ kí là ń pè lóru omi nínú afẹ́fẹ́ sàmú water vapor bẹ́ẹ̀ ni èyí lè eru omi kìí ṣe bí eru tí ẹ̀ ń rí nínú ìjà náà o <laughs> eru omi ò ṣe é fojú lásán rí hmm. eru omi yìí náà làwa náà ń tì síta tí mo fi sọ pé mò ń ti omi síta bí mo ṣe ń sọ̀rọ̀ àti bí mo ṣe ń rìn hmm. eru omi yìí ń jáde mú mi ń jáde lẹ́nu gbé wa lẹ́sẹ̀ lè rí eru omi ẹ̀yin ẹ̀kẹ́ gbójú yín sójú ọ̀run ẹ wá sókun ojú díẹ̀ squint your eyes làwọn ilé ìgbìmọ̀ pé ẹ sókun ojú díẹ̀ bí ìgbà tí ojú yìí ṣe bákan ẹ rí tí nǹkan kan ó sùn lójú afẹ́fẹ́ wíníwíní eérú omi nu gẹ́gẹ́ bí mo ṣe wá ń ṣàlàyé lọ evaporation ni ìgbẹ́ omi láti inú àwọn nǹkan tá a bá sábẹ́ aṣọ àti bí oòrùn ṣe ràn níta ó ń fa omi mu láti orí ilẹ̀ bákan náà transpiration lẹ́lẹ́ẹ̀kejì mhm. transpiration yìí ni ìrìnkèrindò omi láti inú yèèpẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ gbòǹgbò àwọn ewéko gbòǹgbò àwọn ewéko ni yóò fa omi láti inú ìyẹ̀pẹ̀ yóò fà sára agi yóò wá rìn látara agi yóò bọ̀ sórí ewé látòrí ewé òun yóò wá bọ́ sínú afẹ́fẹ́ gẹ́gẹ́ bí eérú omi again hmm, n tàn pé ní transpiration yẹn the upward movement of water from the roots of plant up to the stem to the leaf to the atmosphere òun là ń pè ní transpiration sàmúndínjú sí mi pé òun gẹ̀ẹ́tì ẹ̀ mi ò sọ orin má dé dún sí mi o ṣe transpiration ni àṣàlàyé òun ṣe rí i pé láti inú ewé náà omi ń bọ́ sínú afẹ́fẹ́ tẹ́ bá jí láàárọ̀ ẹ̀ rí i pé àwọn ewéko ariwo wọn tutù òdó omi tó bọ́ sínú afẹ́fẹ́ látara wọn ni ò tí ì gbẹ tán tóun bá wá ràn ní ó fà mú tí ó mú evaporation wá mo ti ṣàlàyé evaporation àti transpiration báyìí mm-hmm. transpiration ní í ṣe pẹ̀lú báwọn ewéko ṣe ń fi omi sí inú afẹ́fẹ́ evaporation ní í ṣe pẹ̀lú bí gbogbo nǹkan tá a sá ṣe ń gbẹ gbogbo omi tí oòrùn fàmú látara aṣọ tá a sáhàn àtàwọn nǹkan míì àtara yẹ̀pẹ̀ ó ń kójọ sínú afẹ́fẹ́ mi láti di eérú omi water vapour eérú omi wà ní afẹ́fẹ́ báyìí bó wa ni a sì mọ̀ pé eérú omi wà ní afẹ́fẹ́ Sàámú ṣe ń ṣàlàyé sáyẹ́ǹsì díẹ̀ ṣàlàyé nígbà tá a wà ní ilé ẹ̀wé ilé ẹ̀kọ́ gíga àwọn olùkọ́ wa kan fún wa ní iṣẹ́ kan wọ́n ní tá a bá gbé nǹkan tútù kúrò nínú ẹ̀rọ amúnútutù. Hmm nǹkan mímu tó tutù bí omi tútù àbí ọtí tútù àbí nǹkan lẹ́yìn lòdò tá a sí orí tábìlì wa wọ́n ní kí ni mọ̀ ń fà tó jẹ́ pé láàrin ìṣẹ́jú díẹ̀ gbogbo ara rẹ̀ ó mọ̀ làágùn ni ìbéèrè mu wò what must you be saying mister what makes a chilled drink that was taken out of the refrigerator and placed on the table in the environment what makes it to become wet. Hmm. kí ni mọ̀ ń mú nǹkan tó tàgbé jáde láti inú nǹkan amúnútutù freezer tá a gbé sí orí tébìlì kí ni máa ń mu tára rẹ̀ fi máa ń làágùn ṣé ẹ rí tá a bá ti gbé nǹkan tó tutù jáde láti inú ẹ̀rọ amúnútutù ẹ̀rọ amúnkan tutù yóò wá pé gbogbo àwọn eérú omi tó wà lágbègbè rẹ̀ yóò pè ní o hmm. àwọn eérú omi yóò wá máa sojú jọ sára rẹ̀. ṣé o máa ń sọ̀rọ̀ yẹn tó fi máa pè. ah ó ní nǹkan tá à ń pè ní electromagnetic spectrum mm, mm, mm. wọ́n jẹ́ bọ́ sínú sáyẹ́ǹsì chemistry là á explain báyìí sáàmú wọ́n jẹ́ bínú o tí ń bá yáyé lẹ́yìn tó yé àsìkò yóò ní tó sórí tí wọ́n bá ti send wave síta bó ṣe tutù tó ó lára láti gba ẹrú omi sára hmm. tó bá ti wá send wave síta tó bá ti gba ẹrú omi sára ẹrú omi ìlú èrè jọ sára rẹ̀ tí ó di àágùn kì í ṣe pàtì inú ni àágùn tí ọtí tútù ti ń ṣe láti wá kí wá ní fàtí fi máa ń gba eérú omi sára gan torí pé ta gbóná inú ibi títí ń bọ̀ tutù. Hmm. the temperature of the freezer or the temperature of the chilled drink is lower than the surrounding temperature nǹkan tó fà á nù ṣe é rí báwọn bíi afankanmọ́ra mágnẹ́ẹ̀tì omi nǹkan tútù máa ń rí fún eérú omi yóò fà mọ́ra títí títí tí ó fi sodo sára rẹ̀ ni tó bá ti sodo sára rẹ̀ ni mo máa ń làágùn jambu máa ń béèrè kwe ìwáyẹ̀kì béèrè kwẹ́sà ìlọ́dún kan rí tó ti pẹ́ gan-an nǹkan rántí ọdún ni nígbà táwọn bàbá wa máa ń ṣe wáyẹ̀kì ní nineteen seventy seventy àbí eighty wọ́n béèrè ìbéèrè yẹn rúbọ̀ yẹn lè béèrè mọ́ ní ìṣùgbọ́n tó bá bí sàmú mo ṣe ṣàlàyé òun yorùbá yorùbá bá ń sọ fún wọn ní bí wọ́n ṣe kọ́lẹ̀. ẹ̀bẹ̀ ṣe máa kọ́lẹ̀ náà ni pé chilled containers they have strong affinity for water vapour so that's what makes the bottle or the container of a chilled drink to be wet. ṣe pé ó rọrùn gan they have strong affinity for water vapour wọ́n ní agbára ìgbà nǹkan mọ́ra tí wọ́n fi lè gba eérú omi mọ́ra àti ṣàlàyé chemistry ń bá wọn ká wá padà sí sánsánsán tá a ti ń bọ̀ àti ṣàlàyé evaporation àti ṣàlàyé transpiration mm-hmm. ẹlẹ́ẹ̀kẹta tí a ṣàlàyé nísìnyí respiration bá a ṣe ń mí síta a sì ti ṣàlàyé rẹ̀ pé gbàṣẹ́ ní síta eré omi náà jáde ẹlẹ́ẹ̀kẹrin wá ní condensation sẹ́ẹ̀rí tí eré omi bá ti sùjọ lórí afẹ́fẹ́ condensation yìí ni ó sọ eré omi ni ó máa sọ di odidi títí tí ó fi wá di omi tó lè sàn the conversion of vapour or gas into liquid òun là ń pè ní condensation tí ìyípadà yìí bá ti wá ń bọ̀ tí eré omi fẹ́ yípadà sí omi gangan òun lẹ́ẹ̀tì rí tójú ọ̀run sú dẹ̀dẹ̀ẹ̀ táwọn yóò wá mọ́ pariwo ẹ lọ́ọ́ domi inú agbádá ní ògbó ti sú o ẹ má jà sọ́ra wa di lágbájá tó jẹ́ kókò ojú tó domi inú agbádá nù tójò bá ti sú báyìí condensation ló ń wáyé o omi ń sùjọ àwọn ẹrú eérú omi ń sùjọ lójú ọ̀run láti kórajọ láti di omi ni tí wọ́n bá ti wá sùjọ báyìí ni wọ́n wá di omi tójò wà mọ́ ọkọ̀ tí gbogbo ojú ọ̀run orí wà á sún dẹ̀dẹ̀ tójò bá ti wá kù tí gbogbo ojú ọ̀run sún dẹ̀dẹ̀ yóò wá sẹ omi sílẹ̀ òjò mọ̀ rọ̀ wálẹ̀ tójò bá ti rọ̀ ìpele kan péré ló kù ṣùgbọ́n àsìkò wa ti ń lọ ní fẹ́rẹ́ kí n ṣàlàyé ìpele infiltration ni sàmú pé bẹ́ẹ̀ni infiltration infiltration sẹ́ẹ̀rí tí òjò bá ti rọ̀ tómi ti sẹ́ lulẹ̀ omi ò bọ́ sórí iyẹ̀pẹ̀ nínú oko yẹn àti lágbègbè wa omi ò wà mú rọra wọnú ilẹ̀ díẹ̀díẹ̀ bómi ṣe ń wọnú ilẹ̀ díẹ̀díẹ̀ tó ń kẹ́ra bọnú ilẹ̀ ilẹ̀ ní asẹ́ ti fi ń fẹ́ omi o infiltration ni ilẹ̀ omi ṣíṣẹ́ láti inú ilẹ̀ ilẹ̀ ní aṣẹ́ tí fi ń ṣe omi ẹ ṣàkíyèsí pé kò sí bómi tẹ́ ẹ dà sórí ilẹ̀ sí lílọ sí tó tẹ́ bá gbẹ́ kànga omi tẹ́ mọ̀ mọ́ mọ̀ gàrà ni ilẹ̀ ní aṣẹ́ tí fi ń ṣe omi sẹ́rí bí ilẹ̀ ṣe ní aṣẹ́ ìpele bíi méje náà ló wà nínú ilẹ̀ àwọn tí wọ́n ṣe geography lè sọ pé irọ́ là ń pa <laughs> ìpele ìbomi ṣe ń gba ìpele kọ̀ọ̀kan kọjá ìní ò mọ̀ ṣe yèpẹ́ ò mọ̀ ṣe tí yèpẹ́ ti wá ṣe yóò wá kan ìpele tó kàn ìpele tó kàn yìí ibẹ̀ là ń pè ní underground water tó bá ti wá kàn pele tó kàn yìí ibẹ̀ lomi tó mọ́ gaara wà ibẹ̀ náà níbi tá à pè ní water table wà nínú ilẹ̀ àti bọ́ sínú geography tìǹtìǹ ibẹ̀ náà níbi tá à pè ní water table wà water table ibẹ̀ lomi tó mọ́ gaara wà ibẹ̀ sì ni ibùgbé omi tẹ́ ẹ bá ń gbé kànga àbíbọ̀ òòrù tẹ́ ẹ bá ti ìgbẹ́ kan water table ẹ̀ ẹ̀ lékún ní asẹ́wó ti ti bá yín sẹ́ sẹ́ẹ̀rí bómi bá ti wá wọnú ilẹ̀ báyìí tásẹ̀ ti sẹ́ tó ti dó water table àwọn gbòǹgbò ewéko wọn ó tún fà mọ́ àwọn náà ó tún gbé lọ sí òkè bọ́ sínú afẹ́fẹ́ bí omi ṣe ń yípo nù sẹ́ẹ̀rí pa àṣàlàyé ẹ̀ láti òkè wálẹ̀ àti láti ilẹ̀ wá sókè. lọ́sọ̀dọ̀ ilé ti yá o. ilé ti ń tó lọ àmì mm. rí jù báyìí lọ lórí ètò bàọ́lọ́jì ní Yorùbá tí n bá ti gbọ́ sórí afẹ́fẹ́ ẹ̀kú bàọ́lọ́jì tí n bá ti gbọ́ láyé máa ń gùn mí gàlégàlé ni. máa ń tuni mo pé ti di wòlíì báyìí. bẹ́ẹ̀ ni <laughs> wòlíì bàọ́lọ́jì. ló olóòtú ètò yìí Tinúadé Atọ́yọ̀sóyè lèmi ọmọ yín Moshood Abib Abíọ́lá fi ń dágbé olórí ètò biology ní Yorùbá odùjọ́ mẹ́jọ tẹ́ bá fẹ́ pè wá fún béèrè àti ìpolówó ọjà ìdákan wa polówó ọjà yín ajé òbúgbà yín jẹ́ bá wa dòwò àbí tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ zero eight zero five eight four six nine five seven three lẹ́kùn wá sí zero eight zero fifty eight forty six ninety five seventy three zero eight zero fifty eight forty six ninety five seventy three Moshood Abib Abíọ́lá ń kí yín pé àrùrà láyọ̀. tó títí ọjọ́ mẹ́jọ èmi ọmọ yín Samuel Ajayi kì í pé ó dàbọ̀. Olúyọ̀lé Baby ti sún jọ. pẹ̀lú crown premium spaghetti titun mo ti dágbére fún spaghetti tó lẹ̀pọ̀ jàre. ojúlówó crown premium spaghetti tí quality rẹ̀ peléke tí kì í lẹ̀pọ̀ láṣẹ pẹ̀lú wíìtì durum tó ní protein èròjà amáradàgbà tó pọ̀ jọjọ. ó ṣọ̀wọ́n. ọ̀rọ̀ ló sọ ọba ní crown premium láwùjọ spaghetti fún gbogbo ẹbí. ó ṣọ̀wọ́n kì í lẹ̀pọ̀ quality rẹ̀ dára púpọ̀. crown premium pasta fún ẹbí rẹ ní adùn tó tayọ. thanks for staying with us on Oliole 98.5 FM. It's half past five and time for your program Go on Air.